máa gbé every one. It's not about the people who act true to your face. about the people who remain true behind your back. Ask yourself Are you a friend or a foe? Ó ń bá ẹ lọ, ẹdìyẹ tó ṣù tí ó tọ̀, ó ń bá ẹ lọ. A ní ká fẹ̀yìntì wọ́n bóyá wọ́n lè gbé ní dúró mm. àṣegí tó fúyẹ́ ni wọ́n rárá rárá wọn ò lè gbé ní dúró igi tá sì fẹ̀yìntì tó lè gbé mm. ní dúró. Babe. You know God is wonderful. Oh, yes. man, That was here today. Thank you. Thank you for loving me. Thank you for being the best man. I love you, baby. I love you too. I love you, love. <laughs> should be the one thanking you. Yes. I mean, look at how beautiful you are. Yes, yes, you're beautiful. <laughs> and of all the guys out there, you chose me. And I hope that we'll be friends forever. Amen. Stay with me. Uh -huh. Uh -huh. down. Má pẹ́. Èjìká ni ni ó ah. ah, Congratulations. <laughs> Oh, ah, jẹ́ kí n bá yàwó sọ̀rọ̀. My dear, about go efe Babe, I'm coming. Ah, hold on. Wow. That's What's up, you? Hold on. very any now. Why, why are you calling? Ó mọ̀ pé màá tọkọ in lájọ wa one Wà á kàn, mo fẹ́ wẹ́ inú room bye bye bye bye bye. Ben, I'm married, you know. I'm happily married. In your uncle. kọ́. Ikú tó tẹ̀lé láàrin mi was in the past. Tí o bá ti fẹ́ kí n tú gbogbo nǹkan tó wà láàrin mi àti tí a ti jọ ṣe sẹ́yìn fún ọkọ ẹni alẹ́ mo fẹ́ rí ẹ nínú room mi bye bye. Ben, please stop. Just stop. Ah, ó mọ̀ mí náà ṣe mọ nǹkan tí mo lè ṣe mo máa ṣe nǹkan tí ò ní gbàgbé ní ayé ẹ. you can you ah. baby. I will make sure I show you stuff. I am made up. Life is not about the people who Bang. act true to your face. Huh? Yes, it is about the people who remain true behind oh, your back. Life Oh God, wait! wait Wait, wait, wait, wait, wait, wait, wait, wait! If you fall in love. for Yeah, love is Love is beautiful. If you fall in love for real. Ọ̀rẹ́, o Thank you so much. Uh, Ọlọ́run pèsè ìyàwó alálùbáríkà fún ọ náà. Ń bá mi, àmì, lágbára Ọlọ́run náà ẹ̀ẹ̀bejì lẹ́ẹ̀mejì láìpẹ́. ọ̀rẹ́ mi ìkẹrin nìyẹn. ẹ nà ó. olùfẹ́ bá wa tọ̀ wọ́n. ọlọ́mọ bá wa tọ̀ wọ́n mẹ́. yà ìyàwó mi. oúnjẹ ti rẹ́dì mo ti sẹ̀ dáìní ẹ jẹ́ ká lọ jẹun. oh yes sure. ẹ mo ti mo ti jẹun kí tó kí tó máa bọ̀ ń bí báyìí yà ká sọ pé mo ti mọ̀ pé mò ń bọ̀ bí báyìí ó possible kí n má jẹun àbí kí n gbàwẹ̀ bíi two days gan kí tó wá. thank you mo ti ní kó ń ṣe oúnjẹ pọ̀ mọ́ oúnjẹ wa nígbà tó ti sọ pé ń bọ̀ ah no and you know i don't like waste. Uh-uh, bàbá ọkọ mi oúnjẹ tí mo ti ń plan fún yín láti wàtà ti ṣe wedding tán ẹ máa jẹ ni o. ẹ eh, ẹ eh, eh, mo máa jẹ ní ọjọ́ mi ẹ máa jẹ ẹ ẹ kò sí wàhálà. mo ti ṣe wàhálà ju kẹ má jò ń jẹ yìí. Eh, eh, nǹkan tí ó tiẹ̀ ṣẹlẹ̀ ni ọ̀rẹ́ hmm? eh, mo ní important something tí mo fẹ́ ṣe before kí tó máa bọ̀ ní ibi báyìí ah. yeah i need to be there now. Eh? thank you bro see you soon bro. o ṣe gan ọmọ ìyàwó o ṣe. ẹ máa pè ẹ tí bá délé. ìyá. ibi wọ́n ṣàmọ̀ ọ̀jẹ̀ wọn and then you can eat two plates. I will eat everything. <laughs> Alright, baby. Let's go. Ooh, this looks amazing. Hey, yeah, love is sweet. Oh. Love, come oh, Yeah. Love is beautiful. If you fall in love, babe, oh, are you alright? Oh, I'm my very soon. Okay. ọba ní sọ́gẹ̀dẹ̀ irúfẹ́ wo lórí sí mi ìfẹ́lẹ́díyẹ ní sàgbàdo. ìfẹ́ tábà ní sọ́gẹ̀dẹ̀ kò bójú. Ayọ̀mí. Ah, tẹ́mi báwo. Alfa. Ọ̀rẹ́ ẹ wà mí báyìí náà. Oh, sorry, má bínú bóyá fóònù ẹ̀ wá switched off. Okay, hold on fún. Oh, baby never let me down. Anyway, that's all. Hey, um, Oremi, mi, uh-huh. báwo ni? Torí pé mi ò kẹ́jú sí ẹ, nǹkan tí mo ṣe kọ́kọ́ ẹ nìyẹn. Ọmọ network Naija wa, ó lè jẹ́ network. Um, ọ̀rẹ́ mi ò ṣe jẹ́ ká sọ̀rọ̀ lọ́la, ó ti rẹ̀ mí. Okay, uh, okay, a sọ̀rọ̀ lọ́la ń gbà yẹn. All right, darling. Good night. Ó dàárọ̀. pọ̀ jù ọmọdé bọ̀bọ̀ yìí ò mẹ́la ó lóun mẹ́la kátakátá Ayọ̀mídé òun fi mí ṣeré. I never knew life is deep, deeper than the deepest sea. Babe. Ah, yes, there. Ibo ló dà you forgot so soon. Mo sọ fún ẹ Ben don't bury me for something very important. Ben um, could sọ send tó ń fẹ́ rí ẹ fún. Ó dìgbà tí máa dé bẹ́ẹ̀ kí n tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ok um, bọ ẹ má pẹ́ ṣe ti gbọ́ weekend a lot of road yín lẹ̀. Màdé nìyẹn wà rojú mi lẹ̀ òṣèré um, oúnjẹ mi ẹ ló wà very important right now We yẹ tí má ti It's important but I'm very important more important than that dish. You are important, I know. um, babe, wait, wait, wait. Yes? Tó bá straight ni kò máa wò, left, máa wò right. Omi pé tí n bá this way, Kima. í má. Not you. I love you. Take care of you. Ẹ ṣí gate. já mi sí. gẹ́gẹ́ bí mo ṣe sọ five million naira ló wà lọ́wọ́ business ti adé ń sọ yìí eh, ó máa tó bí fifteen million naira tí o máa parí ẹ̀ ìdí mi tí mo fi ní pé kí ìwọ tí o jẹ́ pàdé mi pé tí bá pè ẹ́ tó bá ṣe anumọ̀ nínú ilẹ̀. ṣùgbọ́n mo dẹ̀ lóyún ẹ lọ́wọ́ o. wow but mo need láti mọ̀ pé business yìí wà jẹ́ ni kí n tó lè kówó sílẹ̀ kò yẹ. a while you be my best friend for a while as in ó ti pẹ́ gan so mo believe pé ọkọ lè máa think àbí kó máa pé mo lè ever do. ask yourself are you a friend or a foe. Mm. sorry. ó ń bá ẹ lọ ẹdìyẹ tó tí ó tọ́ tó Hello Ben. Why do you have to invite my husband to your house? I've sent the money látàlẹ́ àná náà. Mo ò rí owó kankan o. I swear to God, I sent that money last night. I swear, mi ò lè má, I'm sorry, má bínú mi o. Mi ò pariwo, mo ti send owó yẹn látàlẹ́ àná network ló máa jẹ́ bẹ́ẹ̀ ni. ọlọ́run yọ ẹ. you see definitely ò pa fóònù lálẹ́ àná ni mi ò lè máa pawọ́ lórí nǹkan tí mo lè ṣe náà ẹ tó jù mo ti sílẹ̀ látàná bí àwọn ló pa fóònù ẹ or something. Um, ben please it, it's. Hello? mess with me. I just, I just hope he doesn't tell my husband anything. Bless God, God. Ah, báwo ni? Ṣé kò sí o? Ah, no. Mami náà pè mí jàre, wọ́n ní ó ti pẹ́ táwọn ti lóyún pẹ́ táwọn ní ìsinmi náà. Ìyá ni ìyá máa jẹ, kí ló dé ìwọ̀n náà ṣe pé wọ́n láti rí ọjọ́ yìí? èmi àti màmí ti sọ̀rọ̀ dáadáa bí màmí ti máa ń ṣe ni ìwà ìjẹ́ ká fi ọ̀rọ̀ ti màmí sílẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ pa owó iná. àbí business ló lè ṣe owó ló lè ṣe now èmi ń rò ó nígbà tó lọ receive call yẹn. dọ gẹ́gẹ́ bí mo ti ṣe mọ̀ pé àtàmátàsí ni ẹ sórí èyí tí mo gbé wá fún ẹ this time around please and please jẹ́ kó lọ dáadáa mo fọ́ lọ́wọ́ bàbẹ́ <sighs> no matter how rough the jungle is, zebra lines can never be erased. Once you pay your money, then we strike. Ká sówó lọ́wọ́, ẹ̀yin lẹ̀. Ok, um, nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé um, gbogbo details ṣe yẹn màá forward ẹ̀ sẹ́ account number ẹ̀ náà mo máa need ẹ̀ so màá lè forward owó yẹn sẹ́. The last time mo sọ fún ẹ pé kó má sanwó mi kélekèle náà tí o bá fẹ́ ká bá ṣiṣẹ́ wàá san gbogbo ẹlẹ́ẹ̀kan náà ni a ní party account you check your phone o máa rí details mi lórí ẹ tó bá yẹ kó ṣe fẹ́ ṣiṣẹ́. Eh, eh, ok ok eh, màá make sure pé mo ṣe kò sí problem ó ṣe gan. go. go ok o ó ń bá ẹ lọ ẹdìyẹ tóṣù tí ó tọ ó ń bá ẹ lọ. bóyá gbé fún ọ̀gá ọ̀gá boss of all bosses ìjayà ẹrùkú gbogbo àwọn ọmọ tó ń sọ. ẹ ń jẹ dáta o ah, ẹ bá power bank jẹ o mo ń gbóhùn yín gbòòrò junction to junction ọ̀rọ̀ yín náà ń sọ o ẹ̀ ní sori burúkú ti yín. oya oríṣiríṣi ẹ wú. afa kí ló ń ṣẹlẹ̀ kí ló wà nù ayé. ọ̀dàn ara gbẹ o. ẹ bọ́ sínú pool kẹ́ ẹ wẹ̀ tára bá gbẹ àbí kẹ́ ẹ wọ́n bí tún kẹ́ ẹ dàmí sára ẹ ṣe mo ṣe fún yín lówó kan níjẹta náà mo ní kẹ́ ẹ fi mú nǹkan nù ayé àṣẹ yín kúrò nù ayé níṣẹ́ wà lẹ́yìn ayé. bàbá ẹ mọ̀ kó mi la wa omi ò dẹ̀ lè mú omi jì ó ti yé yín. ok ẹ jẹ́ ká fìyàn lẹ́sẹ̀gbẹ́ kan we have a deal and deal yẹn ó dẹ̀ láńlá gan wọ́n á wò pé kó jẹ́ pé ìwọ àti ìwọ ni no i'm you níbo lẹ́ni bá wa. ó ń ṣe fàájì lọ́wọ́. kò ní ṣe ayé ṣe o ìwọ àti ẹ lẹ́jọ́ máa ṣiṣẹ́ yẹn ó ti gbọ́ ọ̀nà kan mi tèmi àti ẹjọ́ máa ṣe pẹ̀lú àwọn kọ̀ọ̀kan ẹ gbádùn mi gbogbo bó bá máa ṣe jẹ́ I'll let you guys know ẹ ṣe bó ṣe wù yín. a ní ká fẹ̀yìn tì wọ́n bóyá wọ́n lè gbé ní dúró àṣegí tó fúyẹ́ ni wọ́n rárá rárá wọn lè gbé ní dúró. touch me. kí ló dé náà ṣó ń ran ẹ sí mi ni ṣó fẹ́ dalẹ̀ mi rú ni what's all this nonsense knowing fully well that I am happily married not just happily married to your best friend oh come on. but baby why are you doing this to me. Eh? kí ni tó ń ṣe báyìí but you know you don't. tó bá make attempt láti súnmọ́ mi màá gbá etí ẹ kí ni a ṣé mi mo kó báyìí ni ó lè lọ́wọ́ ọkọ ẹ sí kó wọ́kọ ẹ lọ síwájú. Ayọ̀mí Ayọ̀mí why you why you doing this now kí tó ń ṣe báyìí eh you know I love you so much and you know that no man can satisfy me on bed like you do and you ṣó ti gbàgbé pé wọ́n lo disflower mi baby please. ee ee ee look ó dàbẹ̀ pé o ti ń ti ń no in fact you are running mad iwọ bèbè kí ló dé náà kí ló dé náà dẹ̀yìn lẹ́yìn mi náà. but what is wrong with you kí nìkan tó ṣe ẹ́ gangan kí nìkan tó gbé tó ń gbìn yẹ kí ló gbé tó ń gbìn ṣé wọ́n ti sọ fún ẹ ọ̀rẹ́ níbọ̀ tó sọ fún ẹ pé mi ò fún ẹ ní ẹ eh? adéwà jọ ẹ lójú. ìwà jọ mi lójú you can do nothing more than a dead rat. baby please calm down now <laughs> calm down. Eh? Have you forgotten that we started the whole thing in this house? Oh, they draw now. Mo ṣẹ̀ṣẹ̀ rí pé o ti ya wèrè tán. Now I have seen you have totally gone nuts. <laughs> Má fi ojú di obìnrin o. O lọ fi ojú di mí àbí. Ṣọ́wárí, bí kún ló lóko ni, bí tàkùté ni, á ṣojú èmi àti ẹ̀. Shut up! Shut up your mouth! Go to hell and tell that to the birds. Really? and I'm, I'm sure I made my point clear. Stay away from me. Baby, a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. A ní ká fẹ̀yìn tì wọ́n, bóyá wọ́n lè gbé ní dúró. Àṣegí tó fúyẹ́ ni wọ́n, rárá rárá wọn ò lè gbé ní dúró. báwo ni fóònù tòun náà máa ṣe wà switched off ṣe múra power bank fún ní. báwo ló ṣe ṣẹlẹ̀ gangan ibo ló sọ fún ẹ pé òun lọ. ibo ló fẹ́ sọ fún mi pé òun lọ ju bí iṣẹ́ lọ. Ah, bí bí mo ṣe ń bọ̀ sí náà mò ń try láti pe nọ́mbà ẹ̀ nọ́mbà ò lọ mẹ́rin kí ló lè máa ṣẹlẹ̀ sí ń ah, ah i'm confused ah, mi ò tiẹ̀ mọ nǹkan tí màá ṣe báyìí sí eh, i'm so confused. Ayinde you need to take it easy ewa take it easy I believe she will be fine. What do you mean you be? How do you know? How how sure are you? I am the I'm very sure. I'm hundred percent sure. Ṣé ìwọ fún ẹ náà mọ̀ pé ìyàwó òun ṣe onírúkọrin obìnrin. She will be fine. Just take fine. it easy. Yeah. Yeah. Please. Ewa, take it easy. Take it easy, Ewa. Eh? O ṣe o lè wá máa lọ. Nǹkan ẹgbẹ́ kì pe ẹni kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló tún sọ Ibo ni mo fẹ́ lọ? mi ò lè fi ẹ́ sílẹ̀ pẹ̀lú condition tó wà yìí mo ní láti dúró tiẹ̀ no no no no in fact mo tiẹ̀ ní anything tí mo ṣe ń lé ọ̀gẹ̀ èmi gan ti ń plan àti wá sọ́dọ̀ ẹ̀ kó tó pè mí mi ò lè fi ẹ́ sílẹ̀ pẹ̀lú condition tó wà yìí I need to stay by you please ó yá jẹ́ kájọ wọn àbí kájọ máa gbàdúrà kí Ọlọ́run bá wa ṣọdé láyé àtàlàfíà please please Ayọ̀mídé o ò ní ìdìbò gbélé tó ń ṣe ṣé o ti jẹun. àṣegí tó fúyẹ́ ni wọ́n rárá rárá wọn ò lè gbé ní ìdú fẹ̀yìntì tó lè gbé ní dúró. No, no, come, come and sit. Machoko, sit down kí ló dé. sista ni o. kí ló ṣẹlẹ̀. she said she's not cool with the date damu pé we need to change the date bí àwọn làwọn máa mú date fún wa but why kí ni reason tó fi sọ bẹ́ẹ̀. wọ́n nígbà tá a fẹ́ mú date bó yẹ ká jẹ́ káwọn mọ̀ but it is not polite it is not it is not cool. ìyẹn tún dìbò eh? but àwọn dáàdì làbúlé ló yẹ kó sọ fún wọn náà àbọ̀ wọn wọn ni. babe wọ́n sọ fún wọn wọ́n sọ fún wọn she just said being the ẹ̀gbọ́n that she has to be there she needs to know everything that we can't just pick a date behind her. it's alright darling it's okay a máa tún rányàn sàn ṣùgbọ́n it's okay. It's alright. Mm mm, mm -mm, I don't want to hear that. It's alright. It's alright. Uh, ah, look, I have something in the room to make you happy. Even in your man, John. The hair is number one. What? This is it. Wait, stop! <laughs> you see, you wait, wait, John. Wow, take a look. You're smiling already. Come down. Bele, take it easy. Ṣùgbọ́n ẹ ẹ a máa rán yàn kan, a máa kàn, a máa rán yàn fún gbò. Èjìká ìbára sí ara ìbá dàbí àpò là. Mm-hmm ṣé wọ́n láṣìírí ẹwà mi ìfẹ́ mi kì í parọ́. I wanna live with you with sincerity. Bíná bá ń jó bórùn bá ń rọ̀, bá fẹ́fẹ́ ń fẹ́ bíjì bá ń jà, owó má dà mí torí pé ìwọ rẹ ní tí mo fọkàn mi tán dá mi dúró dúró dúró tì mí. I wanna live with you. ìwọ náà mo ti ń dúró de látàárọ̀ mo kàn ní kí wàá sọ fún ẹni pé oníṣẹ́ ti jẹ́ o jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run ibo ló fi àwọn mi sí. Ah, but Ayomide, what is wrong with you? Why are you acting like this? What are you talking about? mi kò sí lọ́dọ̀ mi náà. ok ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni ṣó ti yẹ because mi ò wá bí láti wá bẹ́ẹ̀ tó jọ rárá no i didn't come here to to speak grammar with you mo kàn ní kí wá sọ fún ẹ pé oníṣẹ́ ti jẹ́ o ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn and where is my wife. Ah, see my threat cannot hold water èmi kàn sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ni mo sọ. ok ọ̀rọ̀ ni mo sọ. Eh, Name your price. No, no, no, no. Just give me the ransom. I am willing to pay. I will pay anything. Wọ́n baby, fool me yàwó mi now. Ah, ah, I just got married not too long. Jẹ́ kí n gbádùn yàwó me now. Ayomide, I did not do anything. I didn't do anything now. imi kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹnu lásán ni mo sọ. Don't kill you there. Ah, I don't kill you there. Don't bring my wife to me. Ṣé ti yẹ? Má gbé yàwó mi wá I didn't do anything. I did not do anything now. Ayé mo dáràn, mo máa ti fẹ́ ní kó bára mi. I did not do anything, I just said it Nini. I didn't, I didn't do anything. Ayomide, I did not do anything. I never knew life is deep deeper than the deepest sea. ọ̀rẹ́ mi yá owó ti ṣe tán jàre màá jọ àyìnlẹ́ ń sìn jàre yá dáhùn dáhùn dáhùn báwo ni àlejò ńlá màá ni mo gbà yìí báwo ni ṣe wà pa àbúrò mi ńkọ́. nítorí ẹ náà mo ṣe wá o. Ah, ẹ wo àǹtí mi ò tí ì rí látànà ibi iṣẹ́ ló dẹ̀ sọ fún mi pé òun lọ. irú ọ̀rọ̀ wo ni orí látànà bíi ti báwo àbúrò mi ò kí ń rìnrìn kùnrin náà. exactly ìyẹn mo ṣe wá bá yín pé kẹjọ kẹjọ nítorí Ọlọ́run kẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹ wọlé ẹ lọ bá mi gbé àwọn wa ah, ah. ẹ ṣe kò ṣọ̀rọ̀ àǹtí ẹjọ nítorí Ọlọ́run tẹ̀lé tó bá pé owó lẹ ransom lẹ fẹ́ i'm ready to pay anything tó bá tẹ̀ jẹ́ pé déètì ọjọ́ ìgbéyàwó tẹ́fẹ́ ká move in fact tẹ́fẹ́ fẹ́ ká ṣe lọ́sàn-án yìí gangan gangan ẹ ṣe àbàmì gbé wá ká lọ múra ká bẹ̀rẹ̀ sí ṣe wedding ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run yẹn mo ṣe ní kí wọ́n bá yín sọ pé kẹ́ ẹ ẹ bá mi gbé ìyàwó mi jáde ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. rọ́jú ó ń bẹ̀rẹ̀ rọ́jú nígbà tó ṣé mo sọ fún ẹlẹ́jọ́ sí tó ń tojọ́ tó ń tojọ́ tó ń tojọ́ mo sọ fún ẹ̀ náà ó ti sọ̀rọ̀ jù níjọ́ yẹn. sista yẹn ń pariwo náà. mi ò ṣe é pariwo ẹ tọ̀ mi wá mi ò ṣe ní pariwo gbogbo ìgbà tẹ́mi náwó lé ẹ lórí láti kékeré níbo ni wọ́n wà tó wá tó tó wá sọ pé àwọn àwọn mú déètì kan lẹ́yìn mi kò pọ́sibù kò jọ́. bọ́ sista àwọn bàbá alábúlé ló mú déètì náà. màdìá kó kúrò ní bàbá alábúlé kí ìyá alábúlé tẹ̀lé kí jòyè ìlú tẹ̀lé kí baálẹ̀ ìlú gan tẹ̀lé màdìá kò work who does that. ah Táyọ̀ kí ni take it easy now at least she was trying to explain to you pé àwọn dáàdì ní abúlé náà mú déètì yìí take it easy now explain fún ẹ now please má ṣe nǹkan tó máa fi sún ẹ lẹ́nu now just take this easy. ọ̀rẹ́ kò jọ bẹ́ẹ̀ ni. Oh, sista mi. tinu. what do you want. now you are talking. sori wàá wà padà lọ bá wọn bẹ́ẹ̀ ni wàá lọ sọ fún wọn pé mo sọ pé déètì tí wọ́n mú yẹn ń kọ́ o àpò ara wọn ni wọ́n mú sí èmi ṣe máa wá mú déètì tèmi tó convenient fún mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló yí padà ní ayé yìí ṣùgbọ́n báyìí ni mo máa ṣe nǹkan mi kò ní yí padà. Is that possible now? This is my wedding, Mama. Are you asking me? I don't like this thing you're doing. I don't like it. I don't like this thing you're doing. So ṣe àwọn tó wà lọ́hùn yẹn ibo ni wọ́n wà nígbà tí èmi tẹ́mi ṣe wàhálà lé lórí èlò ló fi ránṣẹ́ nígbà tó máa sanwó skul èlò ló fi ránṣẹ́ pocket money èlò ló fi ránṣẹ́ sí ẹ aṣọ mélòó ló fi ránṣẹ́ sí ẹ tó sọ pé bàbá lábúlé ṣáwọn bàbá lábúlé yẹn làwọn èèyàn jàkọ̀jàkọ̀ tó tún máa pè sórí ìjókòó my dear your wedding will not hold except I give the dates bẹ́ẹ̀ ni mo sọ. mo ti gbọ́ máa pátápátá mi ti bá ti délé. whatever kó dà bá mi kọ́kọ́ ẹ̀ kó ṣe jẹ́jẹ́ pé tó bá ti délé. Táyọ̀ ah ah why are you like this ọmọ yìí dẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ń try láti explain fún ẹ wetin happen kí ló ṣẹlẹ̀ gangan. wetin no happen. Ah, ah, ṣebí ó díẹ̀ tiẹ̀ ṣojú ẹ̀ díẹ̀ ṣojú ẹ̀ tí gbogbo ẹ̀ ò bá ṣojú ẹ̀. kò ní mí nì. ó ní o ó ní. Táyọ̀ má gbàgbé pé ìkan ló mú dé tó sọ fún yín pé àwọn bàbá lábúlé ló mú dé. ṣáwọn bàbá ló tọ́ débi tó dé yẹn mi ò mi ò mi pé wọn ò ní right láti mú dé tó ṣùgbọ́n kí wọn ò ní mú dé tì yẹn lẹ́yìn mi. Táyọ̀ take am easy no be so Ah, ah. sórí ilé ayé ò le gan o ọ̀rọ̀ tó bá sọ sílẹ̀ ń sìn tó bá sọ sílẹ̀ ń sìn wọ́n máa sọ pé tí ẹyin bá fọ́ kò kí n ṣe kó ọ̀rọ̀ le gan o. Life is not about the people who act true to your face. èmi èmi lọ́kọ́ pàǹtí ìwà tọ́lá àwọn kẹrù ìyàwó wa fún ẹ títí ṣé mi lọ́kọ́ pàǹtí kí ló fọ́nì kò fọ́nì náà wò iṣu mẹ́ta fẹ́mi òrombo ah. watermelon. Mm ok wọn náà wo bó ṣe wé láwà ní fọ́tì kò fọ́nì because tó bá jẹ́ pọ́tì gidi ni wọn ò ní wé láwà ní tó tó yìí fún. kí ló dé Tayọ̀ kí ló dé ẹ wọn ìwọ ló ní kíní yẹ tó ẹ ní. ní kíni. gbogbo ẹrù ìyàwó ìwọ ló ní. ẹlẹ́dàá mi kọ́ èmi mo ní kíni tí n bá jẹ ilé yìí inú máa run mi ẹ̀dọ̀ mi máa fún pọ̀ òye akọ́ mi lẹ́mi eléyìí wo iṣu rèé òun ló ti ní fáírọ́ọ̀sì lóníkèmí wá jẹ ọmọ yẹn ẹyin lóná dúró ná ṣé iṣu máa ni. ah eléyìí ní virus Muhammed Muhammed. dúró kí ló pè fún. kó wá kó lọ sí bo. ah kó máa a ní mi ò lè fọwọ́ kan kókó wà lórí bíbí kó lọ sí bo ni mò ń bí ẹ. mi ì lè jẹ nǹkan tó wà mú fún ni èmi ah, ọlọ́run ajá jò sí láyé mi. Táyọ̀ má ṣe bẹ́yìn ní kíni má ṣe bẹ́yìn ọlọ́run honestly kò máa parí lẹ́rìn ni. ọ̀hún tí mò ń kankan. má pè Muhammed kankan. Muhammed abayi. Ah, Muhammed jíjẹ mi mú bóyá kúkú kó gbà yóò rombo wo tó tẹ̀lé wo tó ti yọgun lórí. it is about the people who remain true behind your back. èmi kò wò pé àwọn ṣáà kì í fárẹ́ orí lẹ́yìn olórí. ask yourself inú òṣìwò ló bí ẹjọ́ ìgbésẹ̀ rẹ̀ bẹ́yìn ọ̀rẹ́ fún wo ọ̀rẹ́ kí n sọ̀kọ fún ẹ ó ń déwájú ó ń di ẹjọ́ ó ń bá ẹ lọ ẹdìyẹ tóṣù tí ó tọ́ ó ń bá ẹ lọ ransom. Ani a ní ká fẹ̀yìn tì ah, wọ́n ah. bóyá wọ́n lè gbé ní dúró igi tá sì fẹ̀yìn tì tó lè gbé ní dúró. kẹlẹrẹ tí kò jẹun yẹn. bàbá tèmi náà ṣe wọlé ní ẹ̀dùnmẹ́rin ní gbọ́jẹ́ta gbé fún látàárọ̀ kò jẹ́ nìyẹn but èmi náà kọ́ ni pé kò sáré lọ sí itri tó wà down the street bẹ́ẹ̀ ni kí èmi náà kò sáré wà nǹkan jẹ ni but advantage ló jẹ́ fún mi tí kò jẹ́ kí èmi náà kò sáré ṣe kí ni make I just run chow this one on bus na wetin the reason. àsìtà ló yé níbẹ̀ yẹn ah, bàbá kà. bàbá kà jọ ń gbé. bàbá mi gba iná ń jọ stop and no ni nothing dey there. Um, uh, uh, uh, excuse me excuse me sir. mo ma jẹ sir. Ah, wèrè o tún fà ó béèrè máa ló ṣeré. I don't want to hate it you're doubting me eight one you want me dab if I dab your blood will flow. I'm getting fed up I'm getting really fed up mo ti wá lọ sí gbogbo tí mo rò bí a lọ but nothing. ẹ eh, wà àbí ohun àtìyàn kan níkùn sínú ni. Ben o ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ìwọ ò mọ̀tọ̀ mi wá mọ̀ ni she doesn't have any problem with anybody you know that. Eh, orin wo la wá fẹ́ kọ sí gbẹ̀dùn báyìí ju orin ìwòyàwó àwò lọ àbí kí la fẹ́ pe wílé nsìn. Hey. How are you? What's up? Yes? What do you want? Jáde kí n tó la What? Are you deaf? Before we get out of this house, before I call the police. What? You want right? Come here. Come here. next time you allow any any stupid person, get out, get out of this place. Ah so so ya wele sa mary get her out of this place. ṣe di jẹun sa ẹ kọkọ bọ. get out of here. ewa ewa why ti o fi ma lé ọ̀rẹ́ ìyàwó me, I've been fooled. I'm friend or a fool this one weak me, o. kí ló ń ṣẹlẹ̀ gangan wá but ọwọ́ mi mú nà come to think of it tí a bá rí ọmọ yìí mọ́ mi ò mà ní yíyan kankan gba fọ́tún lọ́wọ́ ẹ̀mọ́ mi yẹn rí ọ pé o benedict wọ́n sọ̀rọ̀ pé wọ́n ń wá odidi èèyàn ó tún sọ̀rọ̀ pa ọ́. ọlọ́run jọ jẹ́ kí á tètè rí ọmọ kí mi lè máa gbowó mi lọ́mọ yìí ah, ọmọ ọlọ́run jẹ́ ká rí o ah, àpò ti fẹ́ àpò ló ti fẹ́ dry. hello ẹ ṣé gan ẹ ṣé mo really appreciate okay alright ah, èmi náà máa tó dé station gan náà láti wá lọ fún mi. ẹ ṣé gan mo really appreciate effort thank you. kí ni wọ́n wí sí. wọ́n láwọn try effort wọn láti wárí. ẹ kájẹ má pàwọ́ náà àwọn ọlọ́pàá yẹn really try best wọn àwọn náà ń pè wá látàwọn in fact i i really commend them. Ewa, wà come on you are a man. We need to be strong. Let's go. Sorry. Sorry. Stay with me and never let me down. Torí pé èjìká ni ó with me. Yeah. Never you let me down. Torí pé èjìká ni ó jẹ́ kẹ́ wò ó bọ̀. Èjìká ìbára sí. Hello, Mr. Ayomide. Hello, ta ló ń sọ̀rọ̀? Do not bother to know my name. Um, ìyàwó ẹ̀ mo mọ̀ pé tí wọ́n máa wà àwọn owner ló palẹ̀ mọ́ ẹ̀ ṣé o ìyàwó mi wà pẹ̀lú yín. ah ẹ wo ẹ. yeah um, jẹ́ kí n sáré ṣọ́ọ̀kì gbé ẹ̀ mo mọ ìrìn àjò ẹ kò síbi tó lẹ́sìn mi mo mọ iye ẹsẹ̀ tó gbé mo mọ iye ìgbà tó fi mú mi kì í ṣe ẹlẹ́dàá kò sí nǹkan tó ń lọ́nu láìpẹ́ tí mi mọ̀ rárá bọ́n mo kàn máa advise ẹ pé kò tọ́ láti inform ọlọ́pàá tó bá ti bá wọn sọ ìyẹn máa dà. irọ́ irọ́ mi ò sọ fẹ́ nìkankan mi ò sọ fún anybody ẹ jọ ẹ jọ jẹ́ n bá yàwó mi sọ̀rọ̀. wọ́n tí o bá fẹ́ ní trust nínú mi because o lọ dẹ̀ bá ẹ sọ̀rọ̀. hello tọ́míwá tọ́míwá bá. ان شاء الله عليك ah wọ́n ti pa fún wọ́n ti pa fún jésù. I never knew life is deep deeper than the deepest sea I used to feel life is fair unknown to me. honestly wọ́n ti gbéyàwó mi jọ. ọ̀rẹ́ mi báwo wà ní sọ́dẹ̀ tí ráàbùrò yìí. ọ̀rẹ́ bákan náà ni o wọn ò rí o ṣùgbọ́n ọkọ ẹ pè mí ó láwọn kan pè òun lórí fóònù wípé wọ́n ní ọ̀dọ̀ àwọn ló wà hmm. pé òun dẹ̀ láǹfààní àti bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kóun bá sọ̀rọ̀ pé tó fi gba fóònù lọ́wọ́ ẹ̀ hmm. i'm very worried. ó ga o but dúró ọ̀rẹ́ mi seriously ṣó mọ̀ yí pé òkú òkè ń farapamọ́ fún ẹni tó máa wẹ̀ ẹ́ ó ṣóun pé ò lọ́wọ́ nínú bí wọ́n ṣe kidnap àbúrò ẹ̀ ṣá. irú ìbéèrè burúkú ló ń béèrè lọ́wọ́ mi yìí ṣé mo fẹ́ máa ṣé mo fẹ́ máa ṣera mi ni wáyé tí mo ṣe máa kidnap àbúrò mi fún kí ni. anyway mo kàn ní pé kí n bí ẹni dẹ̀ má jẹ́ kí n fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo ní pé kí n kàn wá sọ fẹ́ pé wọ́n ti fẹ́ màtàwọn fámìlì mi ní visa America. Are you for real? Honestly. Irọ́ ni o. Ah. I'm so happy for you already. Inú mi dùn. But eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé alẹ́ yìí náà la máa fò ó. Ah, ah. Lóde ṣe ń sọ fún mi ń sìn. Wo ọ̀rẹ́, ọmọ ọkọ ìkọ̀rọ̀ tèmi náà máa lọ dàbí tàbúrò ẹ̀ tó bá ní kó lọ kidnap mi ń sìn bó mo ti fẹ́ rí o. Torí ẹ̀ ni mo ṣe. No, I take that as a joke. That must be a joke. Mm. Ah, ah. It is about the people who remain true behind your back. Ask yourself, are you a friend or a foe? Hello, Don. Ẹ mú tó ṣẹlẹ̀, àwọn pípín ẹ̀mú oríwájú yìí sí. Bọ̀bí ṣe ń wò wọ́n ẹ̀, ó dà ń pé hmm, ọlọ́pàá ló ń pè ó. Ó ti mi ìdẹ̀fẹ́ kí wọ́n mọ̀ pé mo wà lẹ́yìn àwọn ará bọ̀. Ẹ má wọrí ìṣẹ́gbọ́. Màá mi sọ pé máa tẹ̀ wọn tán tán máa dé safe place ṣé ẹ má wọlé tó bá move ṣèmi kó máa move tẹ̀lé wọn ibi tó bá ti dé àjọba débẹ̀ ẹ̀ má wọlé ṣẹ́gbọ́n ọ̀rẹ́ máa pè yín wọ́n ti fẹ́ move wọ́n ti fẹ́ move. hello a ti ń bọ̀ a ti ń bọ̀. káàbọ̀ ọmọ ọ̀dọ́ mi. um you know what àwọn ọlọ́pàá tí òpò mi kan máa tẹ̀lé ẹ̀ ó ṣe mí lánàá pàwọn tí ì pẹ́ padà pàwọn ti ń mọ̀. ọlọ́pàá kẹ̀. Eh, ọlọ́pàá ò sí pẹ̀lú wa àwa nìkan là ń bọ̀ àti ń bọ̀ àti ń bọ̀ báyìí ẹjọ́ ń tóró náà àti ń bọ̀ ẹ̀ máa rí wa sìn. èmi máa láìkí ẹjọ́ máa máa bọ̀ ẹjọ́ máa bọ̀ tí wọ́n bá máa fi débi a ti ẹ̀ a ní kó lọ scott máa ti pààrọ̀ ẹjọ́ tó ẹjọ́ ẹjọ́. no no no kò sí problem ẹ má wọrí alẹ́ má wọrí sẹ̀ mo ti rí ìyàwó mi ṣebí ìyàwó mi ni ẹ má wọrí ẹ wò ẹ má pè mí mọ́ ẹ má tiẹ̀ bọ́dà mọ́ everything àti sort everything out ẹ ṣe ẹ wò ẹ má pè mí mọ́ alẹ́ má wọrí sẹ̀. ẹ ẹ wà kí ló ń ṣẹlẹ̀ ó dáa wípé àwọn pípé rí wa ṣá. níbí báyìí bẹ́ẹ̀ ni níbí báyìí jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ wọ́n ní ká máa lọ wájú. o ti dé junction kan sí àbí. ok ṣé bí lẹ́yìn kaná yẹn ẹ̀yin àti débẹ̀. all right um, máa wọ ọmọ wa pè kẹ́sì. a ti wà ń bẹ̀ àárín ọ̀kọ̀ọ̀kan ẹ̀ a ti bọ̀lẹ̀ a ti bọ̀lẹ̀ a ti bọ̀ a ti bọ̀ a ti bọ̀. gbogbo bọ̀lẹ̀ gbogbo bọ̀lẹ̀ dà o. ẹjọ ìyàwó ìyàwó wa. ó yẹ ká lọ ẹ má wọlé ó sè é ẹ ká lọ. ó yá ó yá ẹjọ ẹ sáré ẹ jẹ ká sí. ẹ wọlé ra yìí. to move to die. Wọ́n yóò ṣe fáin kọ́ ẹ̀mí. Ẹlẹ́rìí tó yà ṣe bí báyìí soft. ẹ wọ́n lóra yín. kí ló ṣe tó rẹ̀. Eh. sórí ẹlẹ́yà tó wà nílẹ̀ ó máa nà báyìí ìwọ ọ̀wá lùtè ọ̀wá yabẹ̀yabẹ̀ ṣé o mọ mí nìyẹn ìtumọ̀ ẹ̀ ni pé o máa bá ẹlẹ́yà alájọṣepọ̀. pẹ̀lú sáwọn láti ẹ̀fẹ̀. ó dà ẹ̀kọ́ rí àwọn tó tọ́ dàgbà ó dáa màá ṣàlàyé ibi tọ́lọ̀ ń gbé fún ẹ sí. because máa kọ́ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ máa pa òun tí máa pa tá máa pa ẹ lẹ́à ah. máa ṣe wàá pa ìyàwó ẹ̀ máa jẹ́ kó sunkún five minutes kí n tó pa wọ́n. no do it. mo fi ọmọ bẹ zibazari láti ṣe ẹbí ló lajà fún mi. two. ẹ wò máa ṣe ẹ jọ ẹ jọ yé yé. Pàlọ́ Congratulations. Ẹ lè ṣe thank you ni. Thank you sir. Thank you. Are you okay? I feel alive. Are you okay? Tamara! I feel good. Are you? Ayọ̀mídé. Ayọ̀mídé. So. Ìwọ. No. O feel wípé o kàn lè bà mí láyé jẹ́ kò dẹ̀ lọ scot free ìwọ tàpá sókè òyì dòbò tọba yí ò bá rí ẹ ṣọba àrùn máa wọ ẹ. baby please no hmm? when are you giving me the money hmm. mo ṣáà ti explain fún ẹ pé mo fẹ́ fi san rent mi ni mo ṣe pé mo fẹ́ ná nínàkúnà. ó dàbẹ̀ pé o fẹ́ gbọ́ nǹkan tí mo sọ àní mo broke sẹ́ẹ̀ mo broke gan-an ní sórí time tó ń béèrè owó yìí o it's not a good time ó máa need láti sọ fún lánàá pé kó fún wa bí ọ̀sẹ̀ méjì two weeks lóhùn lóhùn oh, tó máa lọ lé mi bọ́ta nǹkan eh, eh, gbogbo nǹkan báyìí ó máa fẹ́ embarrassment fún mi náà ó bó ni mo fẹ́ lọ. ṣé o ò ní boyfriend eh, ṣé o ò ní boyfriend wàá dẹ̀ kó nǹkan ẹ̀ wàá dẹ̀ máa bọ̀ mi. Excuse me, what are you hmm? insinuating? Ṣé o lè máa bọ̀ lọ́dọ̀ mi? Ṣé o ti sọ ọ̀dá rẹ̀ mi? Just. <laughs> Ah, Kọ́lá báwo ni. Eh, what's up. bẹ̀lẹ̀ ẹ̀gbọ́n kínní yẹn ni mo wá fún un. Oh. yes sir. Kọ́lá o gbọ́dọ̀ fowó ìmọ̀ tí o ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò lè fi mọ tíì. nǹkan tó fẹ́ fi ṣe ni pé a fi lọ ṣe ṣé òun gbọ́ mi. ẹ ṣe ẹ̀gbọ́n god bless you ẹ ṣe wọn kamara i'm sure you're good. ẹ̀gbọ́n yẹ kí sáré lọ síbẹ̀. ṣe kíá ṣe kíá ṣe kíá pẹ̀lẹ́. <sighs> ayọ̀ hmm? owó kọ́ ni mo rí tó kó jáde lápò òsètò fún bàbá yẹn hmm. o tún sọ bẹ́ẹ̀ náà but kí ló dé tó ṣe wicked báyìí nù no just tell me kí ló dé tó ṣe wà heartless báyìí lomi. èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ mo ti ń bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ fún owó ilé mi látijọ́ ẹ̀ ó fún mi ó kò déédé kó adúrò owó tó tó yẹ ó dẹ̀ kó fún èèyàn kan tó mọ̀ rí ará àta for that matter ó adáǹtà má dá lé ni ẹ. ní farabalẹ̀ ní sùúrù sórí sọ fún ọlọ́run kó má ṣe tiẹ̀ níbi tí bàbá yẹn oh yes sórí kọ́lá tó ń wọ yẹn òkú ayé lásán ni she is a walking dead bó ṣe ń wo kọ́lá yẹn ó ní hiv hmm? yes yes ṣòdòwò tó gbà yẹn ogun ló fẹ́ fi lọ rà so o need láti máa. are you for real. of course. hiv. hiv pẹ̀lú bó ṣe dá lọ́mọkùnrin tó rọra lọ yẹn so mm. uh, he's dead already fucking dead fucking dead so ìyá fìyẹn lẹ landlord there. two weeks baby. just two weeks. ẹ so ibo ni kí n wà two weeks here. Eh? ibo ló máa wà. Ah, i don't know. ó lè máa bọ̀ lọ́dọ̀ mi. excuse me máa bọ̀ lọ́dọ̀ ẹ wá ṣe kí ni. o láìkì jẹkújẹ gbẹ̀ṣà lé mi jọ. Ah, ye. àyẹ̀pù yẹn wọ́n máa gbé yẹ̀pẹ̀ wọlé ọ̀fẹ́ fún wa lókè. àwọn ah, táyé yà lọ bá lánàá ni tó bá ṣe pé ọlọ́pẹ́ lọ pé pé ẹ̀pà ìpín yẹn kọ́ fún alo wọn fún alo ní àdúgbò. Tamara. Ah, aláyé ìyàwó yín kọ́ ló ń. yes. irú nọ́ọ̀sẹ̀sì wọlé lẹ́yìn náà no ìwọ tẹ̀ ṣe dúró náà dúró náà dúró náà so ìwọ ń gbé ọkùnrin wá ká mi mọ́lé. Mo ní hood mi. Ayomide, look at yourself. No, just take a good look at yourself. Èmi gbọ́kùnrin wá káwọ́ ọmọ hood rẹ̀. Jọ ṣé bàbá alákùbà bẹ́ẹ̀ lórí hood yìí? No, tell me, ṣé ìyá ẹ lórí ni street tàwa yìí ni? Àbí kí ni nǹkan tó ń bá mi sọ? Oh, ó ti ń padà dúró àbí? Nǹkan tó máa ń ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ẹ̀ bá ti válù nǹkan tẹ́ ẹ ní lọ́wọ́ nìyẹn wàá máa gbá mi lẹ́nì gbá mi lọ́la wàá máa lù mí bó ṣe wọ̀n ẹ́ ṣé wọ́n já aṣọ òfin ni tó kàn lù ẹ́ ní à no what do you take me for ṣé o mọ̀ yí pé nǹkan ẹlẹgẹ́ ni mí ni obìnrin ni mí ó yẹ kó máa kẹ́ mi ni wàá kó máa ṣe mí bó ṣe wọ̀n ẹ́ gbàgbọ́ ojú lójoojúmọ́ tójú náà bá fọ́ rabaraba kọ́ ló máa wò ni i'm tired of everyday beating okay i have moved on with my life okay ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá ti bá lo obìnrin tẹ́ ẹ bá ní lọ nǹkan tó bá ń palà ẹ̀ ń dìí rè tán. àǹtí ẹ̀ màtí ń lọ. alaye. i'm sorry i'm sorry. tamara. ó mà mà fẹ́ kó. olówó wà lórí ìjókòó ń bá. kọ́ mà fẹ́ get out from here. ẹ lọ ẹ lọ jíjẹ jíjẹ ẹsọ ẹ lọ kó bẹ́ẹ̀ jáde. get out get out from here. ṣé x ẹ kọ́ nìyẹn ni kí ló ṣe ẹ̀ṣẹ̀. wà lórí ìjókòó dẹ òun bóbìnrin sọ̀rọ̀. kọ́mọ̀ fẹ́ gẹ́tà fún mi ẹ̀. ọlọ́run gẹ́tà àjọ ààrẹ gẹ́tà àjọ. aláyé ṣe kà kì í ṣe wèrè fáwọn ẹbí ọmọ ń lọ ọmọ ah, ti ń gbé lọ. Tamara Tamara Tamara rubbish Tamara. Baby, <laughs> are you sure you don't want some? No, I just want to watch you eat it. It gives me joy to enjoy yẹn tí inú ẹ ń dùn yẹn. Ah. Mo bó ṣe ń jẹ yẹn dàbí irun kun <laughs> ọlọ́mọ yẹn kò bọ́ mi pa ìgbà tó bá bọ́ mi títí títí tí mo tóbi you manage me like that. àní bó ṣe ń jẹ́ ẹsẹ̀ tó ń fi sókùn yẹn ikùn mi ń ga ń ga sókè. kí ló ń ṣàwọn tó ń ṣàwọn kí ni ìtọ́ máa wà kẹrin rẹ̀ ẹ mà gbà mí kẹ èèyàn kọ́ ló mọ̀ gbàgbé ríǹgẹ̀ sínú kí ni ìgbà tó ń ṣe. bíbí wọn gbàgbé ríǹgì bí yóò máa rìn mí sweet please marry me. Okay, marry òkè mari náà ni ó ṣe é. ilé ẹ̀fọn husband orin no, no, orin yẹn na husband. àwọn ẹ̀sùn lẹ̀ ẹ jẹ wa ni sọ. wọ́n ní kò sùn wọ́n ní kò sùn tún gbalaja. wọ́n gbẹ́dẹ̀ sẹ́ gbalaja. Ẹjọ́ tó rẹ lọ. Lọ́ní kẹ́tẹ́kẹ́. Hey, okay, hey, hey, shh. ti rójú yẹn nìyẹn o tó bá wù ẹ́ kò gbọ́ ọlọ́pàá torí nǹkan tí nǹkan tí bọ́ọ̀s nǹkan tára yẹn ṣe fún ẹ gbogbo àwọn olùgbé ló àdìkọ́ dẹ́ẹ̀dọ́ kò lọ sọ fún ọlọ́pàá kò ṣáà mọ̀ a máa pa a máa waste ìwọ náà ẹ guys let's move it move it move it move it. Ha ha ha ha! I never knew life is deep, deeper than the deepest sea. o ṣàkàn òsìnkú òsìnkú òsìnkú láti ẹ̀kọ́ o lè ń bẹ̀ láti ẹ̀kọ́ ọ̀gbọ́n ṣé ìwọ mọ̀ kí àwọn fún yẹn lè parí rape or rape I love you and I will still marry you the show must continue. You cannot continue. I'm HIV positive. No, that's not possible. You cannot be HIV positive. The doctor has confirmed it. Because ìkan lára àwọn guys tí rape me. ó HIV positive. So Can you still marry me like that? It's alright. kan tó ń dà gírígírí wọnú òtẹ́ẹ̀lì mi lọ́sìn ṣé àwọn èèyàn yín bíbá náà ni. àná àwọn tó ṣẹ̀ ṣe wedding lánàá ni so wọ́n fẹ́ wá lọ́jì sọ́tẹ̀ wọn bẹ̀. ok àwọn kan ṣe wedding lánàá àbí nínú àwọn tó wọlé ńsìn ó lágbára nísòro máa yẹ ọkùnrin méjì ló wà nínú ó dàpọ̀ ọkùnrin méjì ló wà nínú àbí ìkan ga ó fẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ó ní irun wúruwúru kan lórí báyìí ó pupa. èyí tó dúdú tó ní bíẹ̀sì ok nǹkan tó dúdú tó ní bíẹ́sì tó pọ̀ báyà bẹ́ẹ̀ eh, òun gangan ló ṣe wedding nígbà wo ló ṣe. àná ni àná. ok àná bíbá ló ṣe wedding oh ok so ah, ok àwọn èèyàn máa ń ṣe ọ́ ní mò ń bíbá dáadáa. ah dáadáa <laughs> dáadáa wọn máa ń ṣe ọ́ ní mò. ok so tèmi náà bá ṣe wedding lè wá ṣe ọ́ ní mò ń bí àbí. ah why not. ok ok so. Um, àwọn pípé yẹn wọ́n ṣàṣèṣe wedding lánàá ni bọ̀bọ̀ tó dúdú yẹn láàrin wọn àbí torí ẹ̀ ń dán gbolagbolagbà báyìí ok ok ọ̀hún ṣe yà kò ní bàjẹ́ fún wa papọ̀. Life is not about the people who act true to your face. It is about the people who remain true behind your back. ní ká fẹ̀yìn tì wọ́n bóyá wọ́n lè gbé ní dúró mm. àṣegí tó fúyẹ́ ni wọ́n rárá rárá wọn ò lè gbé ní dúró. so ẹ ti lè máa pàtàkì gbogbo bọ́ọ̀lù sọ pé tí ẹ kéèyàn pariwo bọ̀bọ̀ ìṣá ẹni tó yẹ kéèyàn padà yányán bó ṣe wà yìí kò sí èèyàn kankan lára ẹranko gidi ni unto me I've been fooled. ẹni tó ti mọ̀ yí pé ó ní HIV ó wà torí ẹ̀ṣẹ̀ kékeré tí mo ṣe ó dẹ̀ ń ràn kó wá bá mi lájọṣepọ̀ láti bá mi láyé jẹ́ àbí ìwọ ó wá fìpé o lè ṣe yẹn tán kò bẹ̀rẹ̀ sí máa gbádùn ayé ìkìlì ní tiẹ̀ àbí nítorí tiẹ̀ I lost the best man that has ever loved me ìwọ wá ṣe gbogbo yẹn tán o wá fẹ́ lọ ṣègbéyàwó ní tiẹ̀ ó ó tiẹ̀ mọ̀ ni I saw you on your wedding day ṣebí sí ní òtẹ́ẹ̀lì ní èdè ṣe wedding. Ayọ̀mídé ìwọ ti gbàgbé bí tó kó bá jẹ ọgbọ́n máa jẹ ọgbọ́n tiẹ̀ ló jẹ pé now it's my payback. Sini Sini òtẹ́. Dájú sọ̀rọ̀. Yé mo pé ayé mi ti bá mi. ẹjọ ń kú bòròrò ta ló bá yẹn jẹ. tí ọtí tèmi ti bá mi tèmi ti gbé tèmi ti ta. èwo nínú yín ló bá yẹ bàbá ìjẹ. Ọlọ́run ló kó bá kó bá láìpẹ́ ìsinsìn because ibi tí màá ti kó bá ẹgbẹ́ gan ló wà yìí. Ah, ah, tèmi ti bá mi mo ti kú. dájú sọ. Ah, mo ti fún sáyé ọ̀rẹ́ di. àṣegí tó fúyẹ́ ni wọ́n rárá rárá wọn ò lè Stay with me, never let me down. Oribe, èjìká ni ó Stay with me, never you let me down. Torí pé èjìká ni ó ẹ̀dùn ẹ̀kẹ́yìn pa ní gbogbo ẹ̀yìn pípọ̀ iṣá. so ìwọ ni. dààmú ara ẹ ẹ nígbà tí waste ọ̀tá yín dànù náà ó sì láwọn èèyàn gidi míì ta lè fẹ́ pa lọ́jọ́ mi ṣẹ́rá àwọn ráhùn ráhùn mẹ́ta yìí tó máa pọ́n wà lára bó ṣe wà yìí wọ́n ti kú sáyé ọ̀rẹ́ dé you just um, Tamara jọ́n tó wà lọ jẹ́ kí má jẹ́ waste ọ̀tá wa lórí ọjọ́.